كسبت وهم ثم الصلاة على المختار سيدنا المصطفى الذكر المبعوث بالوكل والله ما خاف من يمشي على أهله وما تبع الله والله وما سلمنا يا الله والله أعوذ بالله من الشيطان الرجيم ومنهم الذين يؤمنون النبي ورسوله وهم قل هو خير لهم يؤمن بالله ويؤمن به ربهم للذين آمنوا والذين يؤمنون رسول الله لهم عذاب أليم يحلفون بالله لو يخلفهم والله رسول فنحن أن يخلفهم كانوا مؤمنين ألم يعلموا أنه من يكاد الله ورسوله فإن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم يغتر الناس كل أن تنزل عليهم سورة يأتيهم بغرق كلهم قل استهزئوا إن الله مسؤول ما تبلغون ولئن جاءتهم لنقولن إنا أقل ونقول ونلعن قل بالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إنا معكم طائفة منكم نعذب قوما بأنهم كانوا مجاهدين المنافقون والمنافقات لهم يكونون بالمنكر وينهون عن المعروف ويقتلون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم الخالدين فيها الله ولهم عذاب كالذين من قبلهم جاءوا أشد منكم وأكثر أموالهم وأولادهم فاستمتعوا بضلالهم تبدأوا خلاقهم فاستبدأوا بخلاقهم كما استبدع الذين من قبلكم بخلاقهم وخذتم وخذتم كالذي خافوا في الدنيا والآخرة وأولئك هم الخاسرون ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمتبيان فتسوقوهم بالبينات فما كان الله ليهزمهم ولكن كانوا أنفسهم يظلمون إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وطيبات أعمالنا من يأتيهم من يأتيه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ال ابراهيم انك حميد مجيد أيها المستمعون أحييكم بالتحية الإسلامية المباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته يعني ìfihàn ọ̀fẹ́ òun ìfún ọ̀pọ̀ سبحانه وتعالى التنجاري يوم الشجاع الله سبحانه وتعالى وما يقبلش للمتع تجاري على الكريم إذن الله ìjọ òṣìṣẹ́ àdájúwà Muhammad sallallahu alaihi wa alihi wa sallam pé ẹrù tí ọlọ́wọ́ ọba ní òṣìṣẹ́ rẹ̀ sí pẹ̀lú àti ìtọ́rọ ìgbẹ́ àti ìjẹ fún àdájúwà Muhammad sallallahu alaihi wa sallam tí ó láyé nípa ọ̀pàárí àti gbàgbà ìyáàmù. Àti àwọn níbi ní ti ọlá àti ọlá tó bá gbogbo ìgbà pẹ̀lú àtìkò àti ìṣíṣí nínú ilé àlàáfíà ọlọ́run, àánú ọlọ́run, ọlá rẹ̀ pẹ̀lú àti ìṣẹ́fẹ́ a máa tẹ̀síwájú nínú àlàyé ọlọ́run pàpàpọ̀ nínú sọ́ọ̀tún sáwà fi ṣe súra ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan nínú àlùkọ̀án súra ní àríṣàlàyé rẹ̀ pọ̀ lánàá àbí áyà sí àríṣàlàyé rẹ̀ pọ̀ omi ayé àkọkùnrin ní ọgọ́ta tí ọlọ́mọba àti ọlá ti fi yé wa nípa àwọn èèyàn kan tí wọ́n ti àjọ́bì lára láti pẹ̀lú gbólóhùn ẹ̀nà wọn tí àjọ́bì wọn àṣàbàtì

ọlọ́run wá sí ìrírí tó gbogbo àwọn náà ní àlẹ́bí ara tàbí wọ́n ń kọ́ ìrìn tí wá lẹ́lẹ́ tàbí wọ́n ń jà láàá ọlọ́run ti rí ìyà ẹ̀rẹ́ ta ilé olùgbò wọn àbẹ̀lọ́wọ́ àdìgbọ́lá ṣe ọ̀pọ̀ ó fún wa ní àgbọ́yẹ́ Àgbọ̀ ní àgbọ̀ wọ́n lò àgbọ̀ ìṣìwà ó sì gbà nípa àyàwó. Ó jẹ́ káwà náà wọ́n ní àwọn àgbọ́lọ́wọ́ wá ń fi kọ̀ọ̀pẹ́ lórí wọ́n tó bá wá ṣe ṣe bá wà ní wọn ṣọ́ọ̀ náà ní àlèmáríkù, ọ̀tọ́ ní àlèmáríkù, wọ́n ní àkọ̀há. Ìyá ti báyìí gbogbo tó dá rẹ̀ wà sábà àti ẹ̀yà pàdé ọwọ́ rẹ̀ náà ó bá ní ọkọ̀ wa gbóòfẹ́ ìdúgbà olórí ilé mo ń tí orí ilé ẹgbẹ́ ìpọ̀n tó mọ̀ pé olúwa ló ṣì ní ilé lọ́la láìpọ̀ lọ́nà fún bọ̀lá mú kàwá lórí ilé tòní mú kàwá lórí ilé tọ́lá jẹ́ káwà àwọn lórí ilé láìláì yọ̀wá fún sí káyà àwọn ọmọ ọ̀rọ̀ mi wọ̀lẹ̀ àkọ́rọ̀ ẹ̀lẹ́fẹ́ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم يحبون بالله لكم ليرجوكم والله ورسوله ألم أن يرجوه إن Ọlọ́run máa lè fún wọn máa kò sí ìjẹ́ dúró lérí ọ̀rọ̀ àwọn alágbàtà gbèsè. Àwọn ṣọ̀rẹ́ ṣe lóòrùn lójú ẹ̀ṣì. Bẹ̀rẹ̀ sínú sọ fún fún síta àwọn àgbẹ̀ nípo náà fi kí ọlọ́run lè dá lóòrùn lọ́rọ̀ wọn ọlọ́run ṣe tí wọ́n ní gbé láàrin ìrùnàlẹ̀ láàrin ẹ̀mọ́. Wọ́n máa ń búra pẹ̀lú ọlọ́run jẹ́ tí wọ́n máa ń pọ̀lọ́ búra làkó fún ẹ̀mọ́ nígbà tó gbogbo. Ìyá ni tẹ́wọ́ máa ti ọlọ́run ọba ṣe rí. Kí láti kiri wá ìjọ ohun ní wọ́n ti máa wípé àwọn mùsùlùmí ò ní gbogbo láíláí inú wọn ò ní yọ sí àwọn tí wọ́n ń ṣe ojú méjì pẹ́sìn láìláàrọ̀ láàrin ọ̀rẹ́lá ìlànà ọ̀gbìnà wọn ò sí ní ìrẹ̀lẹ̀ òsì ọ̀pọ̀ ẹ̀sẹ̀ àwọn ọ̀rẹ́ ní àfíìkọ̀ láti ti máa àwọn ẹgbẹ́ òwúrẹ́ wọ́n wà náà fọ́lọ́n dúra ó fọ́lọ́n ṣẹ̀rí láti lè rí yọ́nà àwọn ọ̀rẹ́ ní ọlọ́wà ní wà lọ́rùn bẹ́ẹ̀ sí ní ọlọ́run àhákù ayé òlè lóòrùn tó wọ́n ló lẹ́kọ̀ọ́ tàbí ohun tó yẹ káwà tí wọ́n wá lọ́dọ́ ẹ̀. Wọ́n súnlù mọ́rí àṣàkù àìyànwòrò àdọ́gbà Mọ̀ṣánmẹ́lì Bàbá àríwá àríwàsára ló yẹ tí wọ́n wá lọ́dọ́ ẹ̀. Ìkánú ìní tó bá ti tó tòbú gbọ́ wọn gba lọ́pọ̀ wà ní ọlá wọ́n gbà lọ́wẹ́ ọlọ́wọ́ bá lè ní ọlá ní ọ̀rẹ́ àrí ó ń ṣàbàyé ṣe bí àwọn olóòrìkì láti bọ́ọ̀lù àwọn mẹ́lẹ̀ àti láti wọ́n àwọn onígbàgbọ́ òdòdó wọ́n ní ẹwọ́n ìdí nìyẹn tí wọ́n fi ń kóra tàbá lọ́nà sọ́ọ̀pù ìrìnà ìgbóòrò tó àwọn àgbò ìdí sọ́ọ̀pù ìrìnàmì ó wà ní ọlọ́mọba tó ń bẹ̀rẹ̀ pé ìdájá akàlùkùnà ìgbóòrò kọ́ ọdún national national ọ̀ṣunmọ́ pàlú ní nàìjíríà ṣe ìgbọ́ ọ̀rọ̀ ní ìdájọ́ ọ̀fẹ́ ìrọ̀mí ìdájá والنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسول والله يشهد المنافقين لجاسوسون معه اتخذوا أيمانهم جسدا فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون الله عليهما وصور المنافقون سورة 63 سورة 13 آية وقفة Ọlọ́run nígbà tí àwọn ọmọ láti túbá ní wáwá náà gbọ́rọ̀ àgbẹ́lì ọrùn ìjọ́ tàbí lẹ́nu ní Àwọn àwọn jẹ́ ìnágbà tó wà pẹ̀lú sí èdè yìí bẹ̀rù ṣíṣẹ́ ọlọ́run bá ní ọ̀run náà tó wọ́n ní àwọn ọ̀yọ́ sí ìrìnlẹ́lọ́rọ̀. Wọ́n jẹ́ ìwọ̀n jẹ́ èyí rẹ̀ ṣe tó tún tó ti Ẹ̀ríkọ́lá ó jẹ́ láwọn ìdá ti jí lórí orílẹ̀ ìdáàbòlára ìgbóòmù lọ́ni wọ́n. Ọ̀rọ̀ tí wọ́n sọ yẹ kò gbé lọ wọ́n máa sọ̀rọ̀ Ìjọ́ pẹ̀lú ìjọ́ mẹ́sùn àwọn tàbí àpàá wọ́n ti ṣe gàgá ẹ̀kọ́ dúró ẹ̀kọ́ pẹ̀lú ìjọba wá ìyẹn sí gàgá èyí ò ní mọ̀ pé wọ́n ṣe mùsùlùmí pa sọ́jú àgbàdéyà ó wà máa ṣe àwọn èèyàn lórí ọ̀tà ìjọba àtọ́lọ́ إنه إنه ساء ما كان يعمل أكبر ما كانوا يعملون إن قد شمشة أكبر أهل سورة محمد سورة محمد سورة محمد سورة محمد سورة ẹlẹ́ẹ̀kẹtàbílà àtọ́ta ayà àkọ́kọ́ pé ọ̀rọ̀ yàlẹ̀ ní ẹ̀kọ́fà tó ní ẹjẹ́jọ́ ohun ọ̀tọ́jú Wọ́n ṣẹ́rẹ́ àwọn ní kò lójú ọ̀rọ̀ yẹ kí wọ́n ń rán àwọn èèyàn. Wọ́n kọ sí àwọn èèyàn wọ́n dí lọ́wọ́ láti ṣètò ọlọ́run pẹ̀lú àwọn oríṣiríṣi ọgbẹ́ ẹ̀wẹ̀ àtàwọn èdè nínú rẹ̀ ní irọ́ pípa máa lọ́bí àti máa mùsùlùmí wọ́n pàrọ́ máa lọ́bí wọ́n pàrọ́ máa mùsùlùmí gẹ́gẹ́ bí ìta ìṣàlàyé sẹ́yìn tó nígbà tí wọ́n pàrọ́ máa lọ́bí fi ẹ̀sùn àti lójú àtọ́lẹ́ àwọn mùsùlùmí láti lè jẹ́ láwọn mùsùlùmí ó rí àti ti ẹni tí kò jẹ́ tó jáde bí ọ̀rọ̀ ilẹ̀ iṣẹ́ tí àpẹẹrẹ ló bí. Wọ́n bá ti ká sí òṣèlé nípa ìpín ìgbógun Mọ́fíkà. Ìgbà tí òṣìṣẹ́ wọn tó ń pa lórí ìyàwó àná rí ìyẹn lọ sọ́ọ́ tó pé ìyàwó àná rí ó ṣe sí láti yẹ̀rẹ̀ àwọn àìṣà bí ọlọ́run ààrẹ àdínà àti lábẹ́rin náà ìgbà tí lè ọdún ṣiṣẹ́ lọ́gbọ́gbà lórí àwọ̀sọ̀ àmárá ọlọ́wọ́ ní gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lára sí àjọ àtúnà ààrẹ ìrùn والذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات قرأت تقبل من الشيء وآمنوا إلى نزل على محمد وآمنوا بما نزل على محمد حتى فقد الإخوان ومحمد فتح قلوبهم Wàhálà bá àdàkùn, ọlọ́wọ́ wá ṣàtúnṣe iṣẹ́ ìrìn ṣe fi wọ́n. صرح الشيخ جبار مريم كان الذين كفروا السباق كليلة بحسب الذين ثمروا السبح لذلك أمن تشهد ثمرا من تحرم وأن الذين آمنوا اتبعوا الحق أمن تحرم بحق وجود ربهم قد وجوها Báyìí lọ́wọ́ ọba yá lè rú lọ́wọ́ ìlànà ló ṣe sí ilẹ̀ fáwọn ènìyàn ápàá àtòjú ẹ̀rọ. Torí náà, àwọn ọ̀nà sí kí wọ́n kí wọn lóòótọ́ wọn láàrín àwọn ẹ̀rọ fáwọn àtàrí ṣe láàrín lọ́rọ̀ bá ní àjọ́dúnlá àmẹ́ gbogbo ṣẹ̀rọ pátá lọ́rọ̀ nígbà tó ń bẹ̀rù sáré. Tó tó mọ nígbàgbọ́ tí tí wọ́n ń ṣe àníyàn ló ṣáájú iṣẹ́. Ìlànà àmẹ́ ìrìnìyà wà ní ìdàbẹ̀lẹ̀ kọ́lù nínú ní máa àdáwà. Ìbára ti sọ nìyẹn. Àwọn ènìyàn ìnábẹ̀rẹ̀ ààrẹ ìdìyà ẹ̀rẹ́ gbogbo sẹ́lá ṣíṣẹ́ ilé ìlú kíkí àwẹ̀ gbígbà gbàkájíyọ ọ̀rẹ́ àánú títà ẹ̀rẹ́ àbílọ́wà pàtà káàkì ìlọ gbogbo iṣẹ́ olóore pátá ìjọba gbogbo àti dáadáa sóbì gbogbo sílẹ̀ àwọn tó ti pè láburú káwọn ẹgbẹ́ yìí sílẹ̀ àníyàn ló ṣáájú ẹ̀. ìnáná mẹ́rin ènìyàn iṣẹ́ dáwé bí èrò gbà sí mẹ́rin ẹ̀. bí mo ṣe ṣàlàyé ọ̀rọ̀ náà ti tẹ̀sí ẹ̀lùmí iwájú kí ni tó fi wá tó wá ṣọ́ kí à ń sọ. Orin tó rẹ̀, òun lọ sí ẹ̀ wọ́n kú lágbàdá bẹ̀ wọ́n tún bá àti bẹ̀. Dàdàdà ní àwọn ọ̀gá àgbọ̀ ẹ̀yìn wọn kò lè rí ní àwọn lànà wọn. Ẹ̀yìn tó mú ìdíbò tí wọ́n tẹ̀ sí nìyẹn. Ìlànà ààrẹ ti bá wọn ní ìgbà pé ìdíbò tí wọ́n ní ẹ. Ẹ̀sùn ní ó bá lọ sọ ní ọ̀sán láàpá yẹ. Àwọn ogun, àbáwọn olóògbé ló sì lọ gbogbo yóò dúró. Ìyàtọ̀ ó máa sọ ó máa wí. Pápá títí bá tó wá parí tẹ̀sí tí ó máa ṣọ́ mi yẹn. Ẹni lápá yẹn, òun nípa tẹ̀sí ìjàre àbí ẹ̀pọ̀. Ó fẹ́ lọ òun gbé ṣètò ah, ìtọ́nù pọ̀ mẹ́. Ó jẹ́ pọ̀. Tàbá tó fẹ́ à ó ti tó àwọn èèyàn wá lónìí yóò tó là ń fẹ́ wà wò lọ́la ní orúkọ owó náà sọ ẹni ká fi sílẹ̀ ẹni náà sì rọ̀mọ̀ mọ́ bẹ̀rẹ̀ ojú ọ̀jú owó wẹ́rà ẹ̀ lọ. Wọ́n lọ wo ìtọ́gbọ̀ ṣe ìrìn oríṣiríṣi ní náà mẹ́lú ìnìyà àkọ́sí ní èrò gbàgbérí láti fún ṣe kò sẹ́ni tó máa àyàfọ́ ọlọ́run ló máa wà nílẹ̀ mẹ́rin tó lè mọ̀ rí ìmọ̀ náwà àmẹ́lùwà sọ wípé ìgbóṣèlú èyí tó ká lókú máa nà wá ẹni tó bà èrò lórí tó ṣe níṣẹ́ láti sọ́lẹ̀ sàn tó bá jẹ́ dáadáa tó bà èrò yóò ẹ̀sọ̀ dáadáa tó wá jẹ́ ọkùnrin náà ẹ̀sọ̀ ọkùnrin lórí Àmọ́ kọ́yìn ìjọ wà ń bẹ́ gbogbo kan wà bá gbọ́dọ̀ sí èsì nínú ọ̀rọ̀ tí ó sọ yìí ìgbà alágbà eré òṣèlú láti ṣe wá lẹ́sàn-án bá ṣàkóso pẹ̀lú àríyàn dáadáa òun dáadáa bí àbúrú ló

وليس اعتقاد لواعي ولكن ينظر الى قلوبهم واعمالهم nínú àwọn tíra nínú ìyá tó kọ́ ní ọ̀rọ̀ mọ́sùn bí àbẹ́rẹ̀ ìwúni ẹ̀sìn ó ti jẹ́ pọ́pọ̀lọpọ̀ sí i ṣùgbọ́n lọ́pàá yóò rọ ọmọ ní yẹba ní ẹ̀fẹ́ ṣiṣẹ́ wà àbẹ́rẹ̀ ìwúni yóò tó wà ní iṣẹ́ ó ní àpẹẹrẹ ìpán iṣẹ́ gbọ́dọ̀ dá àdíyàn náà gbọ́dọ̀ dá kéèkè tó gbà lájá báyìí ní àbájá iṣẹ́ òbájá àdígbà lájá iṣẹ́ bájá báyìí ní ọ̀gá mọ́lá àdígbà lájá olóòtọ́ ìṣòro kíkọ̀ òmìn àmẹ́lì má jẹ́ mọ́ fọ́nà ó gbàṣẹ́ lọ́wọ́ ẹni méjì ní ó yẹ pé máa ń gbẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ́n sún kì sí méjì márùn-ún ṣùgbọ́n wọ́n tẹ́lẹ̀ ní wọ́n sún kì sí méjì alákọ̀ọ́kọ́ ni àlèkè flash pátákọ̀ mọ́ ṣe ọgbọ́wọ̀ nípa lóríru ilá ẹ̀yà àkùdò lọ́nà lórí sí ìlànà òní lọ́lọ́pọ̀ lórí àwọn ẹ̀kúnlẹ̀ ẹ̀dí ìpapà tí ó pè màjínà wà náà lórí rú àwọn aláṣẹ ìlà ìyá òjòwọ́ tí wọ́n ti lọ́ọ̀ títí lọ́ọ̀yẹ́ wọ́n gbọ́dọ̀ jẹ́ fún sí ìlànà lẹ́ni tó mọ́ ọlọ́run wọn tó tẹ̀ sọ́dọ̀ ọmọ ọmọ nìkan ويقيمون الصلاة ويؤتون الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيم Yàwó ìwòrò yàjọ àkàrọ̀ ní ẹ̀sìn tó tó lọ́rùn. Yẹ má jẹ pa àkọ́kọ́ ẹ̀yẹ̀ ńlá. Táṣì àkọ́kọ́ ṣe wá fún sáni pọ̀mọ̀. Bàbá ní ó ní òun ìgbìyànjú ọlọ́pàá ti. Bàbá ń gbàgbẹ̀ ìgbìyànjú ọlọ́pàá ti gbà wọn. Bàbá yọ ìgbàjá ìgbìyànjú ọlọ́pàá ti yọ. Bàbá lọ láti ìgbìyànjú ọlọ́pàá ti ṣe láti.

Ọdún ẹ̀sọ̀ wá lẹ́sọ̀ àjíṣẹ́ orí orí láti ọ̀nà. Tó bá gbẹ́gbọ́ ọmọ ó gbẹ́gbọ́ bá ṣe ìrìn tó bá lágbá láti tó ṣe lórí ọlọ́ ó tó wá gbọ́dọ̀ wà ní ìbámu ẹ̀nà jẹ ṣe àtàrà ìwọ̀n kíkí Àwọn àpá wọ́n ṣàlàyé àwọn olùkankan sáàbọ̀lọ̀ sáàbọ̀lọ̀ lójú tó wá rẹ̀ bẹ́ẹ̀ nínú ṣẹ́lá ṣe alákọ̀ọ́kọ́ ni ó ti ṣàlàyé ní àlè náà tó ń tí a fi ń ṣe ṣe torí ìlú ni àti torí àdúgbò àti torí ẹbí àti torí ara àti torí ojúlùmọ̀ àti torí àwọn ọ̀rẹ́ àti torí ìjẹ́ ẹ̀kọ́ ti wá àti torí tó wù wá láti ojú ẹ̀yọ́ Èsì tó bá ti jáde ní òṣìṣọ́ bóyá lẹ́rẹ̀ lọ, ó gbà tó wá jáde nítorí ọlọ́run, ó wá sí wá nínú jù, kò sì sí wá wá tó pàṣẹ nínú pàṣẹ jù kì ló wá lọ́gbà. Ẹlẹ́ẹ̀kejì ni kẹ̀yìntìyà báwo ni wọ́n ṣe nípa ṣe Ẹlẹ́ẹ̀kẹta ni àmìyà mélòó ni wọ́n ní ká ṣe ẹlẹ́ẹ̀kẹta ni màkà níbo ni wọ́n ti ní ká ṣe ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn ni zaman ìgbàgbó ni wọ́n ní ká ṣe kèsíà tàbátà sí ìrùn àtàbá tẹ́lẹ̀ ìrùn a ṣe lẹ́pẹ̀lẹ́ta sí rọ́pò ẹ̀rọ kábára alákọ̀ọ́kọ́ alábìlípa rí sọ̀lá tàbí àkọ́kọ́ ń tà ṣe nínú ní ọlọ́pàá bá kẹ̀sí àbẹ̀rù ìlànà tó ìlànà ìmáàmù ní ìbámu bíi aṣèlè máàmù lẹ́yìn táwọn akọ́ṣe lórí ìlú ìgbà kápẹ́lọ́ pàtàkì tó bá sọ sí àwọn akọ́rọ̀ وإذا قال سمع الله لمن حمده فقول ربنا ولك الحمد أتدري الله كيف سمع الله لمن حمده إن يستطيع ربنا ولك الحمد وإذا سجد فاسجد ثم قل بارك قل بارك إنجيا أتدري الله وما شيء kàníyà mélòó ni wọ́n ní ká ṣe ó sọ̀rọ̀ wa ìwọ̀n àárọ̀ ṣubú rákà méjì ni ìwọ̀n ọ̀kan lórí rákà mẹ́rin ni ìwọ̀n áṣírí ìrọ̀lẹ́ rákà mẹ́rin ni ìwọ̀n àṣálẹ́ rákà ni rákà mẹ́ta ni ìwọ̀n alẹ́ ìṣá rákà mẹ́rin ni ní kàmíyà mélòó jẹ́gbẹ́ sọ́yẹ́ Màkánù Èyí wọ́n tọ̀ sí àníkírò mẹ́, ìjẹ́ ń súnmú sí àníkírò mẹ́ tó jẹ́ yàgbẹ́ sí àníkírò mẹ́. Tó bá jẹ́ ẹ̀rùn jímọ̀ ànídá sí àyàfi tí wà káàlá bá ṣẹlẹ̀ inú gba COVID-19 kánúwó ìjímọ̀ lọ yàrá pẹ̀lú àwọn ẹbí ẹ̀. Ìtọ́wọ́ ìdí lágbàrá rẹ̀ tí ó bá jẹ́ Báwo àwọn àpáàdẹ̀ ẹ̀rọ gbáko bí láti jáde ìjímọ̀ rẹ̀ láti jímọ̀ káṣẹ́ ìjímọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìlú yìí nígbà kan jáde lé COVID-19 2019 láti rí ẹ̀ ṣẹlẹ̀ inú ilé wa láti kí ní ti ìwà àtàwọn fáwọn rẹ̀ tó ajẹ́kọ́ pàtìlẹ̀ náà lẹ́yìn ti wọ́n ló ṣáájú àwọn ọmọ ọmọ ọgbà náà lọ fún ìdáwà àpàṣàlá ìdí. Màkánù nìyẹn, ṣùgbọ́n sí ìgbàgbọ́ bá ti wà lọ́wọ́ ọdún ìtumọ̀ àwẹ̀ àtọ́dúnléyà àádọ́ ti ní mùsọ́ọ̀nà kọ́ọ̀rí jàrí lálá. Àádọ́ ti ní ààyè tá a ti kìlọ̀ lẹ́yìn ilé òkè ìlú tàbí tó jáde ní ìgbà láti kí. Wọ̀nsọ̀mẹ́rin ìgbàwó láti súnmí ó lè bàbá ìwádìí ìbájáde gbogbo ẹgbẹ́ ìjìnà àṣìbá àṣọ́láṣì ti wà àṣìbá wà láàrín láti. Àwọn àṣìbò kí wọ́n tẹ́ ẹgbẹ́ ìbá káṣùbá láti wá bá ọ̀dọ́ òní kàlọ́ rẹ̀. Torí pé àṣìbá ń jírí òkú ìjáde àwọn àṣìbò kan tẹ́ yóò bá mẹ́fà àkọjá àṣẹjú mẹ́rùn-ún pé ètò ìrìn káṣùbá. Àwọn àṣìbò kan ti ń jẹ́ agbó márùn ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní kí ó tó ọlọ́run máa ń ṣe ìlú méjì zaman ìtúnú àwẹ̀ ìdáwó lẹ́ẹ̀kì tẹ́lá ti gbà àwẹ̀ tẹ́rọ tó lé ẹ̀rùn tó ṣù ní ìbá ti lé oṣù ṣàwárí lè ẹmọ́ àwẹ̀má ẹwà lọ sí ti ẹlọ kí sẹ́tẹ́ àtìkò rẹ̀ ti yanjú ọdún léyá tó bá ti ti gbòlè mọ́ọ̀dà tó ṣù gbòlè ìjà tó ṣù kejì lálé tó bá ti níjọ́ kẹjọ ẹ̀ yá ọmọ pẹ̀lúyà gbogbo àwọn tó bá ṣe àrùn wọ́n gbìyà ní mẹ́ta wọ́n máa lọ mìíràn pẹ̀lú gbólóhùn làṣẹ́ ìkàbọ̀ ọdún àjá ó jẹ́ pèrè ọlọ́run ṣáájì ẹ̀sùn lẹ́yìn tó wá ti láàárọ̀ ọjọ́ kẹsàn-án ẹgbẹ̀rẹ̀ oṣù àrọ́bà láti láàkà. Àlùmọ̀dínú lè àrọ́bà ibẹ̀ lẹ́gbọ́ sí ẹ́ẹ̀sì ní ilé ẹ̀sí ṣubú ìníní ìdánakẹ́ tó máa lọ àbá àìjílòrò àbá ọ̀rọ̀ ìlú ìlú ìgbàgbà ó tètè ó tètè ààyè rẹ̀ ti wà ń bẹ̀ tó lélò ìjọba nàìjíríà tí wọ́n máa jù rẹ̀ ní àbìlì náà wọ́n ti gbogbo ojú ti pé lọ́gbùlẹ̀ jù ẹ̀fẹ́lẹ́ ìmà ìráyè tó kù ìrọ̀ àyè tó lè mú sí wà. Tó bá kí ìmọ̀ náà ọlọ́tí kò gbé ra máa tó bá dé àpapá dúró síbẹ̀ títí tó wọ́n ó fi wọ̀ àmọ́ ògbọ́dọ̀ kí máa ń bí jì bẹ́ẹ̀. Kúrò nígbà tó ń bá jùlọ, máa lọ lápẹ̀ ní Mùsà nípa. Tó bá dé Mùsà nípa, kí máa ń bí jì àṣìṣà ìpapọ̀. Kò wá sùn. Àlè àwọn àlè gbogbo ìlú àwọn àlè jíjì gbogbo ẹ̀rọ sípọ̀tàn alìmọ̀kú ìgbè àwọ̀wà wọ́n tún ká tí ó ń bẹ̀. Àlìmọ̀tí ìṣú ìmọ̀tẹ̀lẹ́fà tó wà sọ ní mọ̀tẹ̀lẹ́fà. Tílẹ̀ bá tó wá máa ń gbọ́dọ̀ kó bẹ̀ òun gbọ́dọ̀ yọ. Ó kì í ṣubú yìí. Ẹgbẹ́ òun yóò jí kádà ìdèdè lẹ́yìn náà. Ilé òun lọ ṣe sí òun sáré lọ ṣe. Ẹni tó ní kó lọ bẹ̀ wọ́n sáré lọ bẹ̀. Jẹ́ kó òun yọ. Ọ̀pá ó ti lọ láti ẹgbẹ́ mẹ́ta òun yóò

kódà adájọ́ ṣẹ̀rẹ́ àtúnṣe ìjọba lọ́jọ́ wà tẹ́wọ́ lọ fún òbí ní ìlú padà sí mọ́lá iṣẹ́ tí àwọn ìlú yẹn ti ní pé bàbá ń ta ajára ìyàwó ẹni padà ìtumọ̀ alẹ́ ẹni wà máa ń ta àkọ́rọ̀ padà ìtumọ̀ alẹ́ ẹni mẹ́lẹ̀ ìtakọ̀ Àwọn ìlú yẹn jọ méjì làwọn máa ń láwọn abẹ́lẹ̀ tí wọ́n ń sọ òun lè jọ méjì Òfin tí Sáró ń gbé jáde lọ́dún yẹn torí ọdún tó tẹ̀lé ọdún tí àwọn èèyàn ti torí bí fún fún ọ̀rẹ́ ọ̀sẹ̀ àwọn ọ̀rẹ́ ọjọ́ méjì lẹ́yìn ẹgbẹ́ mo ṣe tó ẹ̀lú pàápàá àwọn ìlú ìwọ́n lọ́rọ̀ ti wọ́n lù tẹ́lẹ̀ ọjọ́ tó ní àwọn ọmọ ìlú ọjọ́ tó ní ìta ọmọ náà lò tẹ́lẹ̀ ẹ ọjọ́ kan ní àwọn ohun ìmọ̀ ohun tó ọjọ́ kan àwọn lò wọ́n ti wá rò wípé ọjọ́ kan tí àmì ìlú láti wọ́n lówó lò fún kó ti fẹ́ di mẹ́ta wọ́n wá ń gbà kan lọ́bẹ̀ẹ́ ọjà sọ́rọ̀ oríṣiríṣi ẹlòmí ààrẹ ẹlòmí nílé tí a bẹ̀rẹ̀ ọmọ àbáyọ̀ ó ti àtùnmọ̀ ní mọ́tà ìgbà ó tẹ́wọ́ àpáhàn ọmọ ìfẹ́ ó jẹ́ ní mọ́tà ìgbà gbogbo wàhálà àwọn òmìnir lọ gẹ́ẹ̀sì ní àwọn tàwárò wọ́n ìdí wa ọjọ́ mẹ́ta àwọn abẹ́rẹ́ lórí jẹ̀jẹ̀pá tẹ́jọ́ mẹ́ta ẹ̀rọ àkọ́kọ́ òṣùpá òṣùpá àtijọ́ méjì tó gbé wọn ò ní mọ̀ wọ́n á lọ́ra ọmọ àpáṣẹ ní kò dé wọ́n. Ìgbà torí pé yọ́mù náà ọjọ́ mẹ́rin rẹ̀ yẹn wò ní ká sí ara ọjọ́ ìgbẹ̀rẹ̀. Ṣùgbọ́n ká sì yẹn tó bá tó wá lé àwọn ìnáà ẹ̀ẹ́sẹ̀ kí òun náà ọgbà wà lọ́rọ̀ ìnáà ẹ̀ẹ́sẹ̀ wà lọ́rọ̀ ìjọ́ ìrọ̀lọ́ àwọn náà pẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn náà wọ́n ní. Sàmọ́nì ni ẹ àsìkò lú ẹ̀kọ́ nílé olú não aláṣọ ló lé yá lọ́wọ́ láìsí nínú kó ṣe pé orí rẹ̀ ti dàrú. Tàbí kó jẹ́ pé ó fẹ́ bá lé mọ̀ não kó náà lé lò. Ayé ń bì mọ́ pé èèyàn ní ṣùgbọ́n èèyàn arákùnrin òjì iná wọ́n tó ti lọ́wọ́ lórí wọn lọ wọ́n tó lẹ́ kàfẹ́ ìrìn ìrìnàjò ara àyà àti ìrìn tí èèyàn tí ó kù èèyàn tí èèyàn ní àwọn èèyàn ti pọ̀ bẹ́ẹ̀ bí àwọn ajẹ́lọ dáìsà bá lẹ́ sí ìpàdé yẹn sí wọn lọ ọkùnrin ìjọba pẹ̀lú wọ́n bẹ ìbáṣọ owó orí. Ní èrè àbáṣọ orí ẹ̀rọ ṣe àkùnà bẹ́ẹ̀ tí wọ́n ti jí mọ́ máa ń rẹ̀ obìnrin. Ó wá ní ìrìn olóògbé lọ bẹ̀rẹ̀ sí ọdún kan sẹ́yìn, á kọ́ ọdún kan náà bẹ̀rẹ̀ lórí tó sáálẹ̀ ọ̀sìn àbáyé. Ìgbà náà ìgbà wọ́n ń ká gbogbo ń kẹ́lá àwọn béèrè ní ẹ tó bá ti béèrè tó rán ṣe ènìyàn tó ṣe wà lẹ́rẹ̀ àti tó rí wáyé bí gbogbo ọ̀rẹ́ kódà tó fi lórí àdúrà fún àwọn ṣe ní àtàdúrà oríṣiríṣi mọ́mọ́ látàwọn èèyàn mọ́ <laughs> níbi àmì àdáda lẹ́yìn ìgbésọ̀nù bá àwọn tí ò sí bẹ́ẹ̀ rí láti ìgbẹ́lọ́. Ṣùkí ìtìyà. Fàtàkọ́ méjèèjì àmì sábà wà ní ìfúwà. Káṣe àpọ̀mọ́ iṣẹ́ wa pọ́lọ́, káṣe nítorí ìtọ̀nà, káṣe ṣe nígbà mo ti bá lẹ́nu ṣe ní káṣe òun ní iṣẹ́ wọ́n ìdàtẹ́wọ́gbà àwọn tí ó wá mú wa lọ bẹ̀ tó rẹ́lù bí ilé náà léèrè ìjọ mú wa lọ bẹ̀ na máa mú náà fi bí wọ́n bá yọ̀ kan wọ́n fẹ́ èsì bọ́nà sí ní ká ṣiṣẹ́ ni wọ́n ṣe ń ṣe wọ́n bá tẹ́lú ìdílé wọn wọ́n ká lọ nílọ wọ́n tún bá wọ́n bá lọ sí ṣe rúgbọ́ wọ́n lọ sí ṣe hàn kìlọ̀wé ó wọ́n dàgbà ṣùgbọ́n ibi tí wọ́n ti fẹ́ ní ìkìláàsì wọn ò ṣàpọ̀ máa ṣẹ́ wọn bọ́lọ́ wọ́n ń ṣe àwọn mìíràn wọn nítorí àǹfààní tí wọ́n fẹ́ lọ́dọ̀ àwọn mùsùlùmí àpàmẹ́mì àwọn mìíràn ṣe nítorí ìbẹ̀rù pé àwọn mùsùlùmí wọ́n lè báwọn bàbá ìsìláàpù pé kò ṣeé ṣe káwọn ṣe kèdè rí bí ìlú ti ìlú ẹ̀sìn Lọ́dá Obìnrin ò lè wọ́ kọjá mẹ́. Báwọn ọmọ mẹ́rin ó ti tẹ́lẹ̀ ọ̀rọ̀. Obìnrin ò lè wọ́ tuntun kọjá. Lọ́dúgbò tó tó tóbi àti kọjá mẹ́ ó dogun. Torí náà ó lè wá lọ wọ Ṣùgbọ́n kò rẹ̀ tí ò fi wọ́n ní ìbẹ̀rù pé òun ọmọ tó lè ṣẹlẹ̀ tó tó ń bá wọn àwọn àtìkò náà kan náà ń bẹ ilẹ̀ Yorùbá gbogbo àwọn tí bá ń lo ìlú bọ̀ lábá ní gbogbo nígbà tó

ìgbọ́ọ̀mù àbìsàrọ̀mù àdájú yóò èyí yóò tán bá tí ó kú ní ìlú ẹni. Yóò bẹ̀rẹ̀ sí ìyànlọ́bíà yóò tún pariwo àwọn ará rẹ̀ láti ẹgbẹ́ ilé ìpìlẹ̀ láti ìgbọ́dọ̀ yẹn lọ kọ ẹ̀mí òrùlé ìgbà tí nínú mọ́ṣáláṣí. Àgbébọ̀dá ìlú ló bẹ̀rù báwọn lọ́wọ́ ìgbàlódé. Bábá kọjá mọ́ ìgbàlódé wáyé wọ́n ti bẹ̀rẹ̀ lọ́sí ju mo lò yẹn láti ṣàlàyé àwọn mùnáfíkí pé wọn ò ṣe gbogbo jẹ́ ṣe torí ọ̀rọ̀ wọn ṣe torí àpàrí tẹ́lẹ̀rí lọ́dọ̀ mùsùlùmí tàbí ìbẹ̀rù àwọn mùsùlùmí ló mú wọn ṣe irú ẹ̀sìn ìran títí kan bá pè ní political tolerance ìran òṣèlú ó láti ṣàlàyé yìí lójú tó wá fi yíbi

ibi táwọn ẹ̀ ń pè ní kíní wọ́n ti ṣe mú ọjì lọ́dẹ̀ àbábẹ́ ṣe ń torí ọlọ́run tó ti ṣe níbàámu sí bọ́lọ̀ ṣe ń kó ṣe ìdáná ló bá láyá báwọn ti mú mọ́ lọ́dún kí gbìyànjú ṣùgbọ́n lọ ní àjọ́lá àmẹ́rùn iṣẹ́ wọ́n lóògùn olóògùn ọlọ́run tẹ̀ sọ á ní kò lọ sí ìdùkún ẹ̀sùn ní àti ìlú máa dára هل أنبئكم على هل أنبئكم أعمالا هل أنبئكم بأفسدين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك كفروا بربهم ولقائهم فحبطت أعمالهم فلا يقيم لهم يوم القيامة وزنا سورة الكهف سورة الكهف سورة 18 ọmọ ìlú ní àyàwó ọ̀rẹ́ náà pọ̀ wá òkú ìlú ti bẹ̀rẹ̀ ọlọ́run Ìjẹ́ tó na bí gbogbo àwọn alékún nínú ìròbí nípa àwọn owó lẹ́ni àtàrí na àtàrà àwọn tí wọ́n ti kòkó. Ọlọ́tẹ̀ ní àtàrí tó wá ní tẹ̀sí ìjọ́ pè ní superlative Tàbí secondary school, tàbí ẹ̀kọ́ wa ní adjective, when adjective, conversative, superlative. Ó làpé ní 13. Àtàrí àwọn tó ṣòkò jù bàbá àwọn tó kòkó jù àmẹ́lá nínú iṣẹ́ ọlọ́rin ẹ̀rọ ajá fún ní ìrúpa ọ̀rìn ẹ̀sẹ̀rí ọkọ̀ lẹ́gbà ìlú fi bẹ̀rẹ̀ sí ìròyìn ọ̀rẹ́dí ìdàgbọ́gbà sáàyòwò fi àyà ìrìnà àwọn iṣẹ́ wọ́n ti bàjẹ́ àwọn tó ṣe wípé dọ́gbà فاعلهم كما الإمام سلام محمد بن عبد الرحمن ọ̀rọ̀ ní lọ́pọ̀ sáàyù sáàyù ìgbìyànjú wọn sáàyù ìgbòkègbòdò wọn sáàyù gbogbo ṣẹ wọn níbi ẹ̀sìn lọ́nà ó ti bàjẹ́ ìgbìyànjú ìdúnmíyà àpàdé náà ó ti bàjẹ́ pé ìgbàjẹ́ Ewu tó wá wà tẹ̀lé pé ọ̀rùn àwọn wọ̀nyí ṣíṣẹ́ wọ́n ti bàjẹ́ yàtàkùn. Àwọn wá rò wípé àtẹ́kù pé látàjú àwọn ìrọ̀sìn ló ń ní àṣẹ́ ìlànà àwọn tí ó wọ́ wọ́n ṣe tọrẹ àánú àwọn tó wọ́ wọ́n ṣe ọ̀gbàká fún ṣe tọrẹ àánú wọ́n lọ náà wọ́n tó ṣe kó múra àmọ́ wọ́n rò wípé àwọn ń ṣe dáadáa ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ wọ́n ti bàjẹ́ tẹ̀síwájú أولئك الذين كفروا بآيات ربهم والذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فبأتهم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتقوا آيات واتبعوا آياتي ورسلهم الذين كفروا بآياته بآيات ربهم أمر هذا الشيء فجرمنا عما في اليوم أوايا الله آية الله آيات الله الكونية آيات الله الشرعية àyàtìlá ìtọ̀mù ní àwọn àmì ọlọ́pá lérò lórí àwọn òfèfà oríkà rẹ̀ àmì ọlọ́pù àwọn ìdí ọlọ́pù tó dá ìdí ló dájẹ àràpà ìdí ní méjèèjì kí ló dé sí ewé ewédú rẹ̀ sára sí bí ìtàràpà lára

ẹ̀lọ ṣáìwò tí a lórí òṣèlú àti brọ́lá máa kí ló lé àwọn àyàtò láti sọ̀rọ̀ níyà nìyẹn àwọn àmọ́lọ́pàá lè wojú nìyẹn ní àná nítẹ̀sí nígbà tí mo ṣe àgbàlá ẹnìkan wọlé àwọn tó gbọ́gbẹ̀ sí ló tó tù mú bẹ́ẹ̀ ẹnìkan tó wà ní orí ààrẹ ìgbìmọ̀ níbi òkúrẹ̀ àwọn olóòtú rẹ̀ lóòrùn òtútù tí wọ́n bí àyàtò láti kàwòníyà ní àwọn àti ọlọ́ọ̀bá láti kò jú rí kí ló lé sí wọ́n ní ọmọdún èyí ṣe dákọ̀tì ní jọ láìpa kí ló pa pátájá lórí èyí ṣe sí pàmẹ̀lò tó ní jẹ́ sí wọn lọ́lọ́jọba bẹ́ẹ̀ ìtọ́jú tó ń jọba bẹ́ẹ̀ ayátolá ìkàwòlíyà ayátolá ìṣẹ̀rẹ̀ ìfíà àwọn àmì ọlọ́wọ́ ọba bá àfojú ní ṣùgbọ́n ṣẹ̀rẹ̀ ìyà tó jẹ́ kò sí orí àwọn ayàtò máa pàǹkà bá jùì ọlọ́wọ́ ní àwọn tí wọ́n ṣáyẹ̀ gbàgbọ́ fún àwọn àmì òun ó lè jẹ́ àmì ìta àfojú rí Gbogbo bọ́lọ̀ ọba ń ṣe ìpara rẹ̀ nígbà tọ́pọ́lọ̀ ọba ń bẹ ọkọ̀ ṣoṣo ní àwọn àyájú láti ṣẹ̀ṣẹ̀ sí ilẹ̀ àwọn bẹ́ẹ̀ lọ́nà láàájú ogun ó pàdé ọlọ́run fọ́lùpàá yé ló ìbẹ̀rẹ̀ bá jẹ́rẹ̀ ẹni àjíjẹ̀rọ̀ oúnjẹ ni wọ́n sọ bẹ́ẹ̀ wọn ò nígbà tọ́sọ ọ̀run tàbí wọ́n ṣe èdè jìsì ọ̀run gẹ́gẹ́ bí àwọn ṣìlú nínú sọ́ọ̀tún nígbà tí ẹran ti bẹ̀rẹ̀ tí egun mọ́ àwọn tó ti kù ẹ̀rẹ̀ bí ẹ̀rọ. Fún àwọn ọmọ ní ọ̀rọ̀ tí ìkà ìgbẹ́ǹdé láàrín lọ wà. Ìgbà nígbà náà, fàkọ̀ tó ń kọ́ ọ̀pẹ̀ ayé tuntun rẹ̀ yóò mẹ́jẹ́ ayé òkú bá wọn òun.

lórí báwọn ìjọ náà pọ̀ ní kùránì tọ́lọ̀ ò bá kúrìn nígbà òun àgbọ́yé tọ́lọ̀ ó kúrìn lọ́gbọ́n òun làákàyè àti wòye èyí tó bá làáfíà ìrẹ́lò ní ìwọ̀n òye ìwé rẹ̀ tí wọ́n làáfíà ní inú mẹ́rin gbogbo òye rẹ̀ wà lágbé lọ́wọ́ ọmọ ẹ̀lòmí ìtọ́sọ́ tí ó fi jì àwọn ọ̀dọ́ ọlọ́run ní àwọn ìyá ti kọ̀ bẹ́ẹ̀ sí àtúnjẹ́ máa tó jẹ́ akùnrin hansan tẹ́ ẹ̀gbàgbọ́ ọmọ náà padà nípa láwùrù pọ̀. Àdájú dé lánàá bì ìwọ ni ará mọ́ta gbogbo ará mọ́ta gbọ́dọ̀ bá dojú ìwọ ní ọmọ sí lọ. Àdájú dé ògbà lọ ọgbọ́n tó ní òjẹ́ kó kò fẹ́ kò ṣiṣẹ́ ọlọ́ọ̀kẹ́ lé àbújá àbèjì bàbá òkùnkọ̀ wọn bàbá wọn pàdé ọba ábídọ́ àmẹ́rẹ́ ìwòrán ìdí ìyàlọ́ wá pàdé iṣẹ́ ẹ̀jẹ̀ pápá Fọ́nà ní ìmọ̀lá ìyàwó rẹ̀ ìyá rẹ̀ ti wá náà. A ò ní pé ó sùnmọ̀ kalẹ̀ pápẹ́ ìwòránṣẹ́ ẹ̀rọ ìwé ránṣẹ́ eré ní àtúnṣẹ́ burúkú jọ péje, kò ní tí ó sọ̀rọ̀ kankan níwọ̀nṣẹ́ ìwòránṣẹ́ ọmọ mẹ́tàrà. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حاوية Mùsùlùmí lọ́wọ́ ó gbé òṣùlù kalẹ̀ fẹ́ ṣe ẹyẹ. Iṣẹ́ rẹ̀ wá bá fẹ́ òṣùwọ̀n tó pẹ̀lú. Iṣẹ́ pa àṣẹ tí ò ga tí ò lè tẹ́rù súnmọ̀, àwọn ìṣẹ́ náà. Tí ò bá sí ìkàkìkan ògbé kan kò sí ètò kan tẹ́ra wọn, máa ní ọlọ́run bá lé wa bá, yẹ̀bẹ́ lọ́wọ́ bá ṣàwọn látara ìpẹ̀ ànábì àtàwọn ìpẹ̀ àwọn ẹni rẹ̀. Èèyàn ní wọlé oníwàdí sẹ́nà àti tíìtì yẹn àti ṣàlàyé ẹ̀kún síwájú àárọ̀ nígbà táwọn ṣe tẹ̀sí ìṣúra ẹlẹ́ẹ̀kejì nínú Quran ní ọ̀gbìn ẹgbẹ́ bá wọn fẹ́ẹ́ gbà ṣàlàyé àwọn àgbè ní àbúrò àwọn àwọn ọmọ ẹgbẹ́ lókè kan sílẹ̀ láàrin àjẹrò sí ní ọlọ́run bá láàrin wọn sára ju àwọn ọmọ náà wọ́n mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run mẹ́ta àwọn náà tó bá wà ní ọjọ́ náà بقوم ربنا لا تجعلنا مع القوم ربنا لا تجعلنا مع القوم الظالمين اللهم فتح عقمان للذنوب وما بلوك Jọba wà wọ́n ará ìjẹ́mọ̀, ó mọ̀kẹ́ lọ dákọ́ wà ìjẹ́mọ̀. Kẹ́lẹ́ ọ̀bá náà ti sọ nípa arákùnrin tó wọ àìjẹ́mọ̀ kẹ́yìn àti ìjẹ́ àwọn ọ̀rọ̀ olówó àìjẹ́mọ̀ kẹ́yìn. ó ti wọ́n náà bẹ́lẹ̀ o. Torípé Mùsùlùmí gbogbo ẹ̀yẹ́ lẹ́yìn lọ́wọ́ ọ̀rọ̀ àtàkì máa ń pa gbogbo ẹgbẹ́ ìtàn ṣẹ̀kọ́. Téèyàn sì náà fi ronú ara ó ní ẹ̀bọ ẹ̀bọ lọ́dún gan ní hápì kọ́ ẹ̀bọ ó mọ̀ ń pa gbogbo yóò rí tú àmẹ́rin yóò rí tú àlẹ́ àmẹ́rin ó máa ń gba gbogbo iṣẹ́ jẹ́ pátápátá náà ń tẹ́lá fífi lọ́wọ́ tí ìlà ṣe wọ́n lẹ́yìn. Tọ́lá ọmọ bá nà ní فوضع رجله بيديه وإلى الذين هم قبلك àti àwọn tó máa jẹ́ òkìṣẹ́ ṣáájú ti ẹni wọ́n wá sáyé alẹ́ṣẹ́ tí wọ́n kí iṣẹ́ dáadáa bí ẹni lọ́wọ́ ní tẹ́lẹ̀ ẹ̀ẹ́dọ́gbọ́n. Tó o bá ṣe ọ̀pìn rí wàyà àtàkọ́n dá àrẹ̀lẹ̀ gbogbo iṣẹ́ rẹ̀ nígbà tí ẹ bẹ̀rẹ̀. Tó bá àmọ́ tó bá ti wá ní títọ́ ọgbọ́n gbogbo ẹ̀ tó kò wó mú. Tó bá àmọ́ sí lọ láti mú oyún gbogbo ẹ̀ tó kò wó mú. Tó bá àmọ́ ìgbà rẹ̀ kó tó dé mú ìyá rẹ̀ gbogbo ẹ̀ tó kò wó mú àwọn tí wọ́n bọ̀rẹ̀ ẹjọ́ sí látọ̀jú mú àìbádó láti ṣe àmì pẹ̀sẹ̀ ọ̀rọ̀ ẹ̀rin lẹ̀. Èdè pẹ́pẹ́ nìkan wà sí ní gbàgbẹ́ láti lo orí fún ẹgbẹ́ náà. Kódà láti náà ó jọ sínú orí lẹ́sìn gbàgbẹ́ àwọn ìwé ẹ̀rọ àbí ọlọ́run. Àwọn ẹni ọlọ́pàá ti sọ bẹ́ẹ̀. Èdè ni mò ń sọ fún ọlọ́pàá pété ni. Mo là ń pè ní àsọ́ọ̀nù. Báwọn ilé exaggeration ókè yẹn ló lè lè máa bá bóòsù ní bèbè yẹn ló mí ókè exaggeration ó máa ń pè ní àlùmùbálápọ̀ fún kéwú lọ́dọ̀ àwọn olùbálápọ̀ ọlọ́mí súra àwọn ayà ìgbẹ̀lẹ́ sínú granny Súrọ̀ ìṣúrọ̀ wà ní súrọ̀ ìṣúrẹ́ sọ́ọ̀tù ìṣúra ọmọ lọ́rọ̀ bá ní sọ́ọ̀tù náà ń pè ní ìṣúra ọmọ ìdámà ìlú ìdí olóòmù tọ́lápẹ̀ sọ́ọ̀tù ìṣúra ọmọ لا يحبطن عملك ولا تكونن من الخاسرين. الله من سورة الشورى سورة 14 سورة الكبير سورة 39 سورة الزمر آية آية 55 سورة 39 àyà ìbáraẹ̀sílẹ̀ sí méjì ẹ̀ẹ̀sọ́lá pàtí náà àyà ìbáraẹ̀ Ọlọ́run ni wọ́n àkọ́ ní orí àìsàn ọ̀nà lọ́wọ́ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ọ̀rẹ́ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ táwọn àtòjíṣẹ́ ọlọ́run tó ṣáájú rẹ̀ lé ẹ̀ṣọ́ tẹ́lẹ̀ ọmọ tó bá jẹ́rọ pẹ́rin yẹ tó bá jẹ́rọ pínpín tó ti lẹ̀ ó péré lọ́la yára bá bá Láì sí èméjì ìtàkù lẹ́nu náà ó fi

tó bá pàdé ó jẹ̀bí ìpànìyàn ó sì ti mùbìrí ẹ̀sẹ̀rẹ̀ ìbàjẹ́ tó bá ṣe sí náà ó sì ti tèrè rí ẹ̀sẹ̀rẹ̀ òsì ìbàjẹ́ ó jẹ̀bí ìbí náà tó bá jalè ó jẹ̀bí ó lè ohun tí ó jẹ̀bí ọtí mímu ó bá tẹ̀lé sí ó jẹ̀bí etí bíbá ó pọ̀ ọ̀nà ó bọ̀ ọ̀nà ní ẹjọ́ adájọ́ ìdájọ́ àmọ́ ṣe lọ gbogbo ẹ̀sìn wó wó wó mú òsì ìdí ẹjọ́ kankan tọ́lọ̀ sọ bá tọ́ ní ìyẹn lórí èyí tó ń jẹ ẹ̀mí wa àbàbà wa ní láàbù tí wọ́n máa ń kọ́ àbàbà wọ ní láàbù kan tó ju ẹbọ lọ ìlànà àwọn bàbá wa ẹbọ ní. tí bàbá lọ lé ní kẹ́ẹ̀jẹ lọ ọ̀dọ̀gbọ̀n kìíní tó lẹ́ lọ ẹgbẹ́ lọ tó dúró ọ̀nà torí ìpàdé lọ ti gbóòrò tí ẹ̀ wá lọ ní ugbó ẹ̀dẹ́ lọ sí ibi kan tó mo ní bẹ́ẹ̀ pátákà ló dá wọn ẹni tẹ́lẹ̀ lọ bá ní ugbó orí rẹ̀ dá ní ọmọ ẹgbẹ́ ní ugboro tí wọ́n gbé ní ugbó ẹni òṣèlú ọmọ ẹgbẹ́ pẹ̀lú ẹ̀ Àdígbàtọ̀ ẹ̀ka ní ọlọ́run ní àrìjẹ́ náà inú gbóòrùn

tó ń bẹ nímọ̀ àwọn ìjáàgbà òdúnmọ̀ èrè jáàrí nínú ìjì báka. Wọ̀nà nínú kẹ́rẹ́ ní jẹ́rẹ̀ من العلم يعودون الكتاب إلى dájúdájú القرآن رجال من الإنس كان رجال من الإنس àwọn èèyàn kan orí ìtàlíwà àwọn ọmọ ènìyàn ìyàró gómìnà wọ́n máa ń lọ wà ìṣọ́ ìrìjáàrí lọ́dọ̀ àwọn ọkùnrin nílẹ̀ ìjẹ́ àwọn

olùmọ̀ tàbí ààrùn ẹnìkan tó ń lọ lóòrùn tó yọ́pọ̀ wọ́n bà jẹ́ ọjọ́ ìparí ọdún fẹ́ẹ̀fẹ́ lórí sẹ́lẹ̀ lọ́pẹ̀ẹ́ rẹ̀ lẹ́sí ìlú ìjà ìlú òfin ìjà àbíkẹ́ ẹgbẹ́ lọ́wọ́ torí ó ṣe pé ọba ń fi ní ìtakù dáàwátà ìmọ̀ ìlú bá ìlú ليس بينه وبين الله حجاب ẹsẹ̀ ẹ̀rú èrùpè dáwà sí ìtumọ̀ rẹ̀ lèpè èdè ẹni àtàkù sí fún oníkẹ́kọ̀ọ́ tí òfin kò sí dàgbà láti ṣe láàárín ètò oníṣẹ́ ìyàkọ̀dọ̀ àtọ́lọ́wọ́ àti ìrìnlọ́dọ̀ Gbogbo àwọn ìlú nílẹ̀ tí wọ́n ti rúbọ sí àdínà kàlùkọ̀ pẹ̀lú yóò tó gbogbo àlọ́lọ́ lẹ́nà sọ orí ẹ̀sìn káàkiri ìjẹba àti. Àwọn

ọlọ́run wọn wá dákẹ́ ìsíwájú ọ̀nà ìgbóhùn ويحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوكم Òjíṣẹ́ ló yẹ kí wọ́n wá ìyọnú ẹ̀ pẹ̀lú kí ó fi wájọ fún ọlọ ìpàwọ́ bá ti ìlé yìí wà ní ìsìnkú pẹ̀lú fún ọ̀rọ̀ oúnjẹ́wàdà lọ́ọ̀lọ́lọ́ wọ́n ti tọ́rọ àforíjì ní tó ń lọ́nà ọlọ́pẹ̀ yìí ìyọ́nà ànábì ó ní ó ṣe rí yọ́nà ẹ̀ ó rí yọ́nà ànábì bí i pẹ̀lú pé wọ́n nígbàtọ́ ìrònúkúwàdà tí wọ́n wà lọ́dí ọmọ ànábì pẹ̀lú gbígbà ọmọ ìrìn ànábì olùgbòrò ààrùn ànábì ó sojú kòkòrò ayà àkàlánà nàkọ́díjá ákùnù agbẹ́rin nàkàdíjá tó rí lára sí nàkàdíjá ìbá àwọn nàkàdíjá tó fi lónà tó wà ń bẹ̀ kàkàwọn olórin máa ń bọ́ kí

káàkiri ọ̀rọ̀ máa ń sọ lẹ́yẹ káàkiri pé bàbá ẹjọ́ tó láì láì lọ́la àkàrà ń ṣe bá ìlànà ìlànà ẹ̀jẹ̀ tó yá lóhùn mi torí ká láwọn ọjọ́ rẹ̀ ló lè sọ pé ẹ̀bí nílẹ̀ jáde ẹ̀bí nílẹ̀ jáde tó bà lọ ẹnìkan ti di bí ní pẹ́ẹ́sì rí arábìnrin kan lọ́rọ̀ òun gbà tó sọ̀rọ̀ bí ẹkún sunkún ẹ̀rọ náà wọ́n

كلمة الشهادة أن لا إله إلا الله أن لا إله إلا الله àdúrà kan máa ti ń ṣe gẹ́gà lè rí ní ẹjọ́ ọlọ́run bá yọ̀ ọ̀gá rẹ̀ kò lè rí wọ́n láwọn ọmọ sọ láì àjẹ̀kọ́ nígbà pé a ẹ̀ sí kákéde ó ti kú káwọn èèyàn ó lè wá síbi jẹ̀rẹ́rẹ́bà àbí jìnẹ́gbà lédè ìlú nítumọ̀ lọ́wọ́. Ìdí ti fi rò sí náà. Lẹ́yìn náà, aṣọ táàkì pé káàkà nínú owó ẹ̀ tí ò bá gbẹ́ ti tó gbogbo òwúrà. Káàkì, àwọn tí wọ́n ní mọ̀ nípa lọ́jọ́ ìwé òkú ni kó wẹ̀rù tàbá mọ́ sókùsà sọ́ọ́lẹ̀.

ẹ̀kọ́ aránṣọ òjú táà tẹ́lọ̀ bá ìlú àti òjú rán òye mi òjíjà aṣọ rírun aṣọ náà ní kí wọ́n ti rán wá jẹ́ ti ti wá ìlú wọ́n máa ń wé òkú mi wọ́n ìwé rán aṣọ ẹ̀ Ààrẹ bàbá ìjọba àti ojú ọmọ àti tẹ́lọ̀ ọ̀rẹ́ mẹ́ta tó kù lé kékeré nígbà tẹ́lẹ̀ kí ni gbogbo wàhálà yìí? Kò sí inú aṣọ mẹ́ta ni yóò gùn ju lọ díẹ̀ ẹ̀lọ́wà ti wẹ̀ gbogbo ẹni ní sàlàyé ní tẹ́lẹ̀ ní o ó ti yí bí náà lọ́wọ́ sí ti ẹ̀ ti wà ní iṣẹ́ rẹ̀ wọ́n lè rí ìbò sí ti wà wọ́n ní òun rán nígbà tó òun rán tán àtúlọ̀ wá àlòjíì iná tí ó yàn lójú wọ́n ló kà síbẹ̀síbẹ̀ wọ́lá ló gbàmẹ́ jáde láì pàtà àtàwọ̀ ìrògúdà lọ́nà àmẹ́sì sọ. Ẹ́sà ní ẹ̀rọ ní òfin rí ojú ọ̀nà tàà. Wàṣáàsù bá síbọ̀ ẹ̀sì owó máa kàkàkà tí ó kó lókè. Tí màá láì di láti ẹ̀rọ wọ́n tàbí wọ́n lọ́nà àwọn ọmọ tẹ̀lé wọn ní nàìjíríà ẹjọ́ nínú ẹgbẹ́sì fíjì jẹ́sí sọ ẹjẹ́ pẹ̀lú bẹ́ẹ̀rẹ̀ mẹ́sì pẹ̀lú orí èèyàn jẹ́ lábẹ́ òkú lọ́wọ́ ti fi gbọ́sẹ̀ mẹ́sì ọkùnrin náà tó ti ṣe mẹ́sùlá á tò sẹ́yìn ẹ̀ láti rù ìmọ̀mọ̀ ṣáájú tàbẹ́ni tó sọ àsọtẹ́lẹ̀ tó kó fún ìlú ńlá fún àpẹẹrẹ ẹnìkan ní ọjọ́ láti kan ó sàtọ̀pẹ́ ẹ̀pẹ́ lágbájá ní ó kírù sí ọlá ó wá ń tún àgbàwájá ah, ìmọ̀bùdó lórí wa ó kírù sí lára ara ní ṣẹ̀rí àìsí sọ orí òkè ìmọ̀bùdó tó lẹ̀ tí mọ̀bù bá mẹ́rọ tí yóò tó lẹ́lẹ́ òtọ́ òkè ìgbàgbé ẹ̀tọ́ ìdíje torí ẹ̀tọ́ rẹ̀ ní ìgbésẹ̀kọ́ ìmọ̀ ṣùgbọ́n tí ó pàkọ́ tẹ́lẹ̀ ìfọ́sí ààrẹ ìgbìmọ̀ ìyàwó kírù sí lára Lábá ti kí ìrùn ti ra ìgbà náà ló lè nílé wọ́n lọ sí. Lábá kí ìrùn aláwọ̀ sára àkọ́kọ́ ní ẹbá ṣe ẹnúgbàjọ́ ọ̀rọ̀ ìyàwó kíkà lókùnrin gbogbo ọ̀rẹ́. Rẹ́lẹ́mì ni ọ̀pẹ́ bí àpáàdì. Obìnrin àgbẹ́kò sí àti ìbẹ̀lẹ̀. Tí ti kí á kí ìrùn sókù aláàpára ẹlẹ́ẹ̀kejì láti àtọ̀lápìlá lórí ọwọ́ àìyànláwọ̀ sọ́lẹ̀ àwọn ọmọdé wà láàrin mẹ́rin láwọn sọ̀rọ̀ ìgbàláàrin bẹ̀rẹ̀ mẹ́rin àti ìbùkí ọlọ́wọ́ bá rí ara àwọn olùgbẹ́ni wà láàrin mọ̀lẹ́ni táwọn láwọn sọ̀rọ̀ ìgbàláàrin bẹ̀rẹ̀ mẹ́rin àti ìbùkí àwọn àṣà àtàrí kẹta. Bàbá ìṣàlá àtàrí kẹta àwọn àṣà àdúrà. Bàbá ìṣàlá àtàrí ṣe nínú èdè ìrìnàjò ọkọ̀ ọ̀pọ̀ ìrìnàjò wà bàyìí وكبيرنا وصغيرنا وذكورنا وانثانا من احييته منا فحي على الاسلام ومن توفيته منا فتوقع عليه من اللهم لا تعذبنا اجره ولا تجزينا بعده èyí tó lè san àdúrà mẹ́rin tó tẹ́lẹ̀ ṣe kábàrà mẹ́rin péré nínú súnà mẹ́rin lọ wọ́n tó bá mọ́ tó kà bá ti bẹ̀rẹ̀ sálámà tó bá mọ́ tó kà tó lè sàlá àgbá ọlọ́mọ pé lọ́wọ́ ṣàbùkù wà fàánì wà wà fàánì tó gbé wà wá sí ìlànà rẹ̀ wọ́n náà sáàtọ̀ sọ́lọ́ pé lọ́wọ́ ṣàbùkù ó ń rìn sáà ووصل إله قبره مدة طريق حتى تعالى يجي من الحاجة تنجو جرب على يجب ويأخذ من إلى Òsílẹ̀ ìgbẹ́ràn ìdílé ọwá tó àbílẹ̀ wà náà wúrí lápòpọ̀ ọrùn ọlọ́bá ní ìpínlẹ̀ títà rẹ̀. Wájí aláwà náà rẹ̀ dúdú náà rí. Àwọn èèyàn lò ní sí lọ́dọ̀ rẹ̀ lọ́bá ní wà àwọn èèyàn ní ìfún tí ó jọmọ́ ẹ̀nà síbẹ̀. Ó bá ní láwọ̀ ẹ̀dá mi sọ́dọ̀ ẹ̀. Ó máa ń pa وفيه من عمات القبر ومن ذكر القبر ومن كل دور في القبر ọlọ́pàá ti dá òwò ṣọ níbi ìyá sàárè níbi ìfúnpinpin sàárè àti gbogbo bí jẹ́ ẹ̀rọ tó wà ní sàárè bá ti ṣọ mẹ́ àjáde ìrìnlẹ̀ ẹ̀nà àti aláàbá àfúnṣàlánà yàtìgbà àkàtú ẹ̀kẹ́ kan bẹ́ẹ̀ ẹ̀nà àti àjẹ́ ìgbà àjẹ́ òkè àti ìgbòmíràn àwọn ọmọ náà ti ṣe nínú tòró wà. Adébí sọ pé ó wọ́n tí ènìyàn máa lè fi ìrọ̀sókùn àmà àtúnwà lẹ́yìn máa tán tó. Pẹ̀lú ẹ̀rọ pà ṣàánú ẹ̀ tó bá ẹ̀ ó bá ń bẹ̀ tó kù fẹ́ tó ṣe mọ́ ohun wọn. Àti ti bẹ́ẹ̀ ni wọ́n ṣe lùsọ́gbù la ọlọ́run ó máa yìí bẹ́ẹ̀ pẹ̀lú wá jẹ́ tó òkú yẹn fún ẹ òṣìṣẹ́ kan fẹ́lẹ́ pẹ̀lú ìṣúlé. Tọ́wájú ẹgbẹ́ ní bàárẹ̀ ọ̀nà tí wọ́n gbé gbà wà ní túmọ̀ wọ́n da ẹ̀fẹ̀ ló. Àlóbi ní ìpánù ní àfi ìfowó tàbí àpá ìnáwó yẹ ààrẹ yóò àti gbogbo ẹni mùsùlùmí ẹ̀tọ́ ọmọ ìdúró ṣinṣin fún ọmọ rẹ̀ ayé tó ti wà nínú kòrò rẹ̀ ti bò mọ́lẹ̀ fa ìnà orí ààrẹ ààrẹ èrè ọ̀rọ̀ rẹ̀ ní ìgbésẹ̀ láti kó àmàlẹ́kà ọ̀rọ̀ sí Gbogbo ní àtàkùn ló kọ́ lọ́pàá kó àti ẹlọ́run Ìjọba bá ní ìlú ìṣòro àti ìlú ìlú ìwà àwọn ọ̀rẹ́ ìtàkì ní ó sọ ìlú sọ, èdè máa ṣe àtẹ́wọ́ ìrànà ìlú àmàlà lọ àdúgbò òwìdí ẹ̀ àdúgbò òwìdí ẹ̀ ní èròǹgbà fọ́lọ̀ ìta àmàlà ìka bá jọ ajá lè tí wọ́n káwà sí nàìjí pẹ̀lú àtàkà ìṣẹ̀yẹ òdíje tó sọ fún sọ alábẹ́yà ìkọ́wé kòrán lábátayà àti tíjẹ̀yà alámàkà alágbàlájá àdébì ní ara àti kọ̀ọ̀kẹ̀ bá ń gbé lábẹ́ mẹ́wàá àwọn ẹ̀kọ́ tó kéwù náà ló gbà máa dà èkó fi ké tẹ́lẹ̀ ní ọmọ lọ́wọ́ láàrin ìgbọ́ kí láti ìjọ pa kùrán àdéhùn láàrin ọ̀sán tó gbé kùrán ìjẹun fún ẹ̀ ọ̀pọ̀pọ̀ òṣèlú ìwà láàrin ìlú sọ́dà olùṣiṣẹ́ ní yáàfin ṣàfihàn ìgbìmọ̀ àtàhàbìlì ọmọ ìyá. Kùránì ló wà ní ohun ìṣẹ̀fà ló gbé lọ́pẹ́ yìí. Lẹ́gbàá ti ti máa ń fi bẹ́ẹ̀ ta ọ̀dùnkọ́ ọmọ ti àwọn ìlú ní ìdá. Kùránì Ìbájú Nàìjíríà àwọn aláàmọ̀ kòránì ti ẹjá lọ pọ̀ àbáàmù ìkà pẹ̀lú ìlera àtàbí tó wá bẹ́ẹ̀ nìra náà láti ìkà ọlága méjì àbábá ní kí ní sọ̀rọ̀ aláàmù ọlága méjì láàdá tó bí nìyí tí ó bá lé ní òun kàtẹ́ olùkúránì àti láàdá kòránì nínú ìlú ẹ̀rọ bá ní ìdàgbà ní ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú

يعبدون يمهدون إلا لهم يرضوكم والله أحق أن يرضوه كانوا ألم يعلموا وصلوا المنافقين اللهم من الناس الناس إليه يقول آمنا بالله وفي اليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يجرمون يحق البصر ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر بل يعمل من يقول

láàrùn fàájìwá ìrúsọ́lúwà ní àbúrí náà wọ́n ní àwọn ìrìnàmì ìsọ̀tà ìsinmi fàájìwá ìjẹ̀lúwà àti ọ̀pẹ̀ ìyá àdígbà kọ́kọ́ ọlọ́run ó tún bí wa ti lẹ́yìn inú yóò wà sàn lárúgbó ẹ̀sùn ìṣẹ́ ọlọ́run àgbọ̀bẹ̀ wà lẹ́rùn ní ọlọ́run ní àtàwọn ọlọ́run láti fi ní wọn kọ́ tó jáde lẹ́nu wọ́n yàtọ̀ sí ní tẹ́nu wọn وما هم بمؤمنين وقلوا وقوصنين يخادعون الله والذين آمنوا والفرق على الصلاة والجنة pẹ̀lú ṣíṣàfihàn ìgbàgbọ́ àti sísọ́ jáde وما يخدعون إلا أنفسهم ولا يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا nígbà tí ó ti dé pẹ̀lú mùsùlùmí lọ pé ìwé ìgbàtí tí ó ti dé láàrin mùsùlùmí ní àwọn ọmọdé ọlọ́run àti kàáfí ẹlòmí ìlú òsì bẹ̀ وَمَثَلُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَسْعَىٰ نُورُهُم بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ

من ذلك هو الفوز يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا ظهورنا فلا ننافي في ربنا عدوب لنوع عن صمر ولبعض الجدود ربنا عدوب لشاب وانظرنا وذلك من دون أجل فلا مظلم لقام لهم يرجع وراءهم وسلم من جماعي فرق المسجد المؤمنين ضم قلوبهم لا يغفر بعض المؤمنين ملكهم Tàbárin wọn náà ló tún dìde, ọlọ́mọ́jọ́ ámú náà tún di ó dìde láàrin Mùsùlùmí ṣùgbọ́n wọ́n jẹ́ kí mú mi ní kí mọ́lẹ̀ kó owó ríran ń jẹ́ owó wá ríran lóòkùn ló wà títí rí Mùsùlùmí wá ní. Ah, mọ́tẹ́ nínú ẹjá múnù mọ́lẹ̀ ní kí ìlàtí ilẹ̀ ọmọdé rẹ̀ wọ́n. Àwọn ìjọ náà kó àpẹ gbogbo ẹ padà sí ilé ìṣẹ̀lẹ̀ ń bẹ́ẹ̀ kí ni túnmọ̀ rọ ní ẹ̀yọ kó dá pẹ̀lú ẹ̀rọ wà láàrin mọ̀rẹ̀ ní ẹ̀rọ ẹ̀yẹ lọ́mú wọn ní òjò jáde lọ́mú wọn ti yọ wọn láàrin àwùjọ yóò wà lọ yóò wà lórí ìrànwọ́ yóò bí ìrànwọ́ àwọn ìyá àwọn ẹja máa lọ. Ọ̀rọ̀ yóò mú mi ò sí bẹ́ẹ̀ ní àdá. Ìyá àwọn ẹja wọ́n bẹ̀. Ìyáàlú láwọn fẹ́rẹ́ dákun máa lò. Àwọn mọ̀lẹ́bí lọ àwọn kí lọ, àtẹ̀bá máa ń dín ní wá.

وغرتكم الأماني أماني ونذرتني تمسك السماء وانقص الجبال حتى جاء أمر الله يسألونك عن الساعة أيام المرسى بما تحدث القرآن يا ربي لهم تعالى بأن أنت يوم يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إذا علية أولها وَلَمَّا أَنَّ اللَّهَ Ṣọ́kí bẹ̀rẹ̀ ọba wá ní wàtọ́ ìrìn àṣọ̀rọ̀ tí kò ló ń bèèrè ìdíyẹ̀ olóòrò bí ńlá ọmọ bẹ̀rẹ̀ ẹ̀mù ọmọ àwọn ọmọ ìjẹ́ ìrìn àwọn àwọ́kọ̀ wọn. Apáta àwọn àwọn àwọn ìjẹ́ tí wọ́n ní kí láàmù tó àwọn ọ̀pọ̀ wọn ni fún fúrú ẹgbọ́n wọn àwọn ọ̀rẹ́ ẹ̀mọ́ ẹ̀rọ ṣe ṣe rú ṣùgbọ́n wọ́n tó bẹ́ẹ̀ sí ìrùn ní mọ́sánláṣí ìyẹ̀wò lọ́wọ́ wọ́n bẹ́ẹ̀ bá ọ̀rọ̀ ọ̀pẹ̀rẹ̀ jẹ́ ẹgbẹ́ jẹ́ ọlọ́rọ̀ ọ̀pẹ̀rẹ̀ jẹ́ ọlọ́rọ̀ ọ̀rọ̀ lẹ́bí wọ́n pè ìpẹ̀jẹ́ mẹ́ ṣoṣe ó wà nílẹ̀ ní wọn bí kùlú mi tọ́ ọ̀rọ̀ ṣe pèpè ìyẹn kù wọ́n Ìrìn àjò àtàwọn ìyẹ̀kùn ni a ọba mẹ́rẹ́ ìwọ̀n ìgbẹ̀ tó kúrò ìyẹ́ tọ́rẹ Ṣẹ́gbọ́n ni wọ́n ń tọ́ta. Ó ti mọ̀ ọmọ ìkan jẹ́ ń bẹ́ẹ̀. Olóbin sọ bẹ́ẹ̀ pé ó bẹ̀ẹ̀sẹ̀ jẹ́ kò kéèrè ọ̀nà. Kò bẹ̀ẹ̀sẹ̀ jẹ́ àpá. Ẹ̀bọ́n bẹ̀rẹ̀. Ọlọ́run bá àwọn. Ẹnìkan jẹ́ ti pàtàkì.

wọ́n ti ṣàǹdẹ́ nítorí àwọn ẹni pa tí kò ní náwó lè tó ló wá àwọn ìlànà bá ti ṣe báyìí ẹgbẹ́ sí kówó rẹ̀ ò ní máa ń sáàrẹ́kà òkóró máa ẹni tó jẹ mẹ́tẹ̀ẹ̀ẹ́ tẹ́kù èdè ìwọ ó jẹ sínú ó wá ó ti wá bá gbogbo òkúta ní wọ́n mú ẹ̀rọ sí ìpòlé wọlé abẹ́ni èdè ó sán owó tí wọ́n gbogbo ara ẹ̀rọ máa àtà ẹwà lẹ́yìn àti òbí bá mọ́ ó ti وإذا قيل لهم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون والمنافقين قالوا فيه وأن لا تفسدوا في الأرض لقد سبق لهم الأول إنما نحن مصلحون أقصد الأمر يعني والأول سبق المسلم أكثر من أمر نحن ومن أفعال الجواب àwọn bàbá wọn ní àwọn àfáà ti mú gàtà èkú yánpẹ̀ èkú ẹ̀ẹ̀ ẹ̀kú ọ̀jẹ́ ń lòrò jẹ́ lé e mú ọlọ́pàá ti wá rẹ̀ ti èyí ṣe ògbó nígbà fi ó wà ẹ̀rù ìjọ pé ìgbàgbé wọn ti ṣe ó wà ẹ̀rù mọ́dà ó wà ẹ̀rù ní ilé àgbègbè. Ẹgbẹ́ tí ìkéde pàtàkì

wọ́n á sọ pẹ̀lú babaláwo aláwo ṣe ń ṣe àti àpá àti ìyáwó ìsàlẹ̀ wọ́n wà ní ilé wo babaláwo ní àwọn ilé. Àwọn ìyẹn náà sọ. Àwọn àbá àyà alára ló ní kí kò lè dá àwọn èyí lè tùbà tó kù ṣẹ ọlọ́run ní ẹ̀yìn. Ìlànà náà ló yọ ẹ̀yà Gbogbolimo ìlú àwọn ẹ̀ẹ́dì ìlànà ẹ̀sọ̀rọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ti fi ilé lò. Ó mò ní ó ti ju àwọn gẹ́gẹ́ lòdì rẹ̀ jẹ́ wà láàrin ìrẹ̀lẹ̀ ìdílé ẹ̀sọ̀ owó òwúrà máa. Ìbẹ̀rẹ̀ ìdílé ẹ̀sọ̀ Àwọn akẹ́kọ̀ọ́ ìgbàgbọ́ wà ní ìjọba ìgbàgbọ́ ọgọ́rùn-ún.

lọ́dọ̀ àwọn tó lóko ní owó ewu ìlú wọn ta tó kọ bẹ́ẹ̀ sí iye. Ẹ̀yìn náà ló ń ta àjọyọ̀ gbogbo mẹ́ta lọ́ọ̀dù rẹ̀ máa ti wọ́n. Wọ́n máa wọ́n lọ ẹgbẹ̀rún lọ́dọ̀ ìrìn rọ́ọ̀ṣì bàbá mi. Wọ́n máa wọ́n wọ́n náà lè mọ̀ wọ́n wá lọ sí táìsì àwọn olówó ọmọ wà mẹ́. Wọ́n ò lè kọ́ mọ́tò tó táìsì àti àti ìrọ̀lẹ́ wíwúra ẹ̀ wọ́n ò ní ọmọdé àwọn ìgbé ìrò tó rí ìdáhùn tó ní ìjọba tó ní ìjọba tó ní tí a ó ní mọ́ọ̀nà tí ọ ẹni mọ́ọ̀ rẹ̀ ṣe ogun ilẹ̀ wọ́n ọ̀gbẹ́ àwọn ọlọ́wọ́ máa wà nígbẹ̀ẹ́ tó ṣe pọ̀lọ́ pálíkà ó wà Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹni tí ò ṣe lọ́wọ́ olówó wà nù wọn, ẹ̀kọ́ wà nù wọn, tí láti kánú, wọn kọ́kọ́ ìṣọ́, kún láàmù nínú ààbò lẹ́rọ ààbò láìdí àpọ́lẹ̀ ọ́fì, ẹ̀tọ́ lọ́wọ́ ti kan lọ́wọ́ ọmọ fi ààbò lówó, ẹ̀tọ́ lọ́wọ́ wá tọmọ́ kó o ṣe lọ́wọ́ ààbò lówó, wà má kára àpọ̀ ọ̀rọ̀ fíkà, máa gbówọ́, ọ̀rẹ́ ọlọ́ àti tẹ́lẹ̀ ọ̀tẹ́lẹ̀ gọ̀gẹ́ ojú àpẹẹrẹ. Ó ti lọ́wọ́ òṣèlú àwọn olùwárọ̀ kò ní dálé ẹni Tí a ń ṣe ní ìyẹn tí ó rẹ̀ kò sàrẹ̀ láti tó pọ̀ sí sọ́lọ́. Ní ọjọ́ bí ìrìnà mi kì ní ẹ. Bẹ́ẹ̀ ni wọ́n tí ṣẹlẹ̀ láàrin Mùsùlùmí, a ti jẹ́ ìrìn mẹ̀láàkú. Ní gbogbo ajẹ́ mi o, a ti jẹ́ ẹlòmí tó rẹ̀ kò ní jẹ́ oronú. Ló bá ti mọ̀ láti bí. Ó sábà kí ni àwọn olùkọ̀lẹ́ àyà àjàgbà kàndìbà àkàndà tó bá sọ̀rọ̀ lórí wọn wà ìdá wà àjà àpùlàmà tó bá jàdé lórí rẹ̀ wà ìdá túnbìnà fọ́ọ̀nà bàbá ọkùnrin sọ́nà tó jà àwọn. Ìkẹ̀kẹ̀ nínú ìwáyà sí tó bá ń jà alájàgbìmà ní kò ní gbọ́ yóò kọjá àtàrí méjì kò sáà wà sọ ilé pa ní rárá. Kò ní gbọ́ ọlọ́mọdé wọn kò lọ́bí ọlọ́mọdé lọ́bí ti ẹgbẹ́ orí náà pọ̀ ọ̀gbọ̀rá kò ní sáwọn òṣìṣẹ́ tó ti sọ ọ̀pọ̀ tó náà ló lé fún ìfú wa tẹ́lẹ̀ ní olé ọ̀gbọ̀n àwọn òlọ́bí ti ní olé àtúgbà ọ̀dẹ́ ilẹ̀ àwọn ẹgbẹ́ ìtọ́jú ẹ̀kọ́ ìyẹn náà pé àgbọ̀dé ìta lédè ìgbà àgbọ̀dé ìta òun lórí ìlú náà ìyá àbùkù wọn àti káàkiri ètí bẹ̀rẹ̀ ní ìlú ó sí Ìtàmẹ́rẹ̀ bá tó lẹ́lẹ́lẹ́ wọ́n tó kò ní ìsìn wọ́n fa ìlà lápò ìyọ́wà fi ògbórí ẹ̀fẹ̀ tó sínú lẹ́bàdà tó fẹ̀ sínú báwọn ní ìrìnà àwọn ní ìgbòmọ́dà tó lò fẹ́ sí òsínú yìí. Ó ti ó wà lẹ́sí. Ó ti wà lẹ́sí ní ìgbà ní ẹgbẹ́ ìjọ ní tẹ̀mẹ́jà. Bàbá ìjọ ara ní wọ́n ni àtúntọ́ olùsẹ̀sẹ̀yìn ọlọ́run yá mú ma ń ṣe lọ aláàrùn lórí ààrùn àwọn àjẹ̀wò ìṣúsì wọ́n etí bẹ̀rẹ̀ yáwà àwọn ẹ̀rìn kí lọ́rọ̀ ọ̀dá àwọn wọ́n dọ̀lá àwọn ayà yóò àrùn àtàràyé lórí náà nínú ní àwọn olóòdì ní àwọn fúra wọ́n ti wá fi ṣe gàgáàrí láti láti wọ́n to use their force of allegiance they want to use it as a protector. Understand? So that you not be able to know that in reality they are not protected. Ẹ ní mọ̀ tó ọlọ́run sọ, ọlọ́run sọ àwọn mùsùlùmí. Ẹgbẹ́ àwọn mùsùlùmí a ló mú láì tí mọ̀ sí. Bí wà máa ní ìjọba wọn tó láti lẹ́ àwọn ọ̀rẹ́ tí ó jẹ́ ìṣẹ́ ọdún. Wọ́n sọ wọ́n sí ẹ̀nà, mú sí mẹ́lẹ́rẹ̀. Àti ìkọ̀ọ̀sẹ̀ ẹ̀yìn bí a ti bá wọn kàmàkà bá ń sọ lórí rẹ̀ yóò kẹlọ bá ayé ń lọ òkùnkùn tó kẹlọ bá lórí ọdún bàtà ìgbẹ̀rẹ̀ ń ṣe bí wọn láyé láàrin àwọn àtàwọn akọ́ láyé láyé lára ó tó tí a rẹ̀ fẹ́ nàìjíríà ṣe sí ìgbọ̀pá ara wọn lẹ́yìn tó láti rí ìṣòro ìgbà ربنا تقبل منا انك انت العليم وتب علينا انك انت التواب الرحيم واهدنا ووفقنا لنا عبدك والى طريق مستقيم وسعادتنا في الدنيا ابدا وفي الاخره حسنا وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمه الله وبركاته